إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد أوقفني الله سبحانه وتعالى خطر وصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسولي أريد لك ولتن مختصر ذات المعاش إيتي الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله في وشي لكن ترى زاد المعاج في الإمام ابن قيم الجوزية عليه رحمة الله حصل شرط تني أفبيو وني وثبت عنه أنه استسقى على وجوه orin rẹ̀ láti ọ̀dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam wípé ó ṣe ìṣe àmà sí al-istisqa al-istisqa látara àtàkìlì òun náà ni tọ́lábù nuzul òun ni kéèyàn wá kí ó jùrọ àwọn àwùjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe wípé òjò ń sábà ń rọ̀ níbẹ̀ ilé a máa ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lárúbá pàtàkì jùlọ àwọn ìlú bí Saudi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ilé a máa ṣẹlẹ̀ ní àwọn northern part of Nigeria náà tó ṣe pé nígbà míì wọ́n ní ìdí omi so wọ́n a máa jáde láti lọ kírun lẹ́ni tí ó ń béèrè fún omi lọ́dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala kípé kí ó lè rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ ní àsìkò anábíwa muhammad sallallahu alayhi wa sallam tí anábí jáde láti bẹ̀rẹ̀ ọba fún òjò bákanáà anábí sallallahu alayhi wa ó ti bẹ̀rẹ̀ ọba fún òjò ní orí nígbàrá torí ẹni alimami muhammad bin abdulwahab alayhi rahmatullah ni wọ́n fi mú wáyé pé wà sábàtà àìmọ̀ annahu sasqa ala wujuh orílẹ̀ lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe ó béèrè fún omi ó béèrè fún òjò ala ní àwọn ìpànà kan ahduha lára àwọn ọ̀nà tí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tó fi tọrọ òjò yau maljumma alalmimbar fi afnari khutba òun ni ọjọ́ jùmọ́ lórí mimbar fi afnari khutba ìgbà tó ń ṣe khutba lọ́wọ́ anábí sallallahu alayhi wa sallam ó ti ń ṣe kútbà tí arákùnrin kan tí ó wọlé lé ló kọ́mplín pa bí òjò ṣe rọ̀ tí àwọn nǹkan ọ̀gbìn wù bẹ́ẹ̀ ni àwọn nǹkan ọ̀sìn parun anabuwa muhammad sallallahu alayhi wa sallam arákùnrin yìí sọ fún wípé kó bá wọn bẹ lọ́rùn kí ọlọ́run ọba rọ̀ òjò orí nígbà ní ẹ̀nà àlànàbí wà sallallahu alaihi wasallam ló ti tọrọ rírọ òjò ọlọ́wọ́ bá dẹ̀ gba àdúrà rẹ̀ ó rọ òjò ibi pé fódìdí ọ̀sẹ̀ kan òní òjò fi ń rọ̀ láti ọjọ́ júmọ́ àyẹn títí júmọ́ àti ó tẹ̀lé òjò sì ń rọ̀ náà ni débi pé wọ́n ní láti tún ṣàdúrà wípé kí òjò yẹn dá ẹbú ṣe rí rẹ̀ inú hadith afáàní ọ̀nà kejì annahu wa'ada an-nasa yawman yakhrujuna fihi ila al-musalla anabi sallallahu alayhi wa sallam ó promise àwọn èèyàn ní ọjọ́ kan kí wọ́n jáde lọ sí al-musalla òun náà ni àyè tí wọ́n ti máa kí irun èjì anabi sallallahu alayhi wa sallam oníkun wọ́n jáde lọ sí àyè yẹn láti lọ tọrọ rírọ̀ òjò fàkàràjà lẹ́mà tọ́lá àti shams anábì sallallahu alaihi wasallam ó jáde nígbàtí òun rán mutawadi'an lẹ́ni tí ó rẹ̀ rẹ̀ nílẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala mutabazzilan tó ṣe wípé ó wọ aṣọ tó wà casual kò wọ aṣọ tá sọ wípé ó jẹ́ nǹkan tó wà flamboyant mutakashian lẹ́ni tó ṣe wípé humility ó ń bẹ lára rẹ̀ mutawasilan lẹ́ni tí ó ń jí rẹ̀ bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́mọba mutadarrian falamma wafa al ìgbà tí ànábì dé àyíká tí máa kí wùyí sallallahu alaihi wasallam sa'ida al-minbara ogun mímbàrí tó túnmọ̀ sí pé wọ́n gbé mímbàrí wọ́n gbé jáde kúrò ní mọ́ṣálásí wá sí bí alìmọ̀sọ́láyì ìyà ìtàtí máa kí ìmọ̀ rẹ̀ anábìgun mímbàrí afáàní ìsọ́ha fọ̀fẹ́kọ́lù ní ìṣe ní ìyẹn ṣùgbọ́n wallahu a'lam èyí tó tẹ́wọ̀n náà ni pé ó lálàáfíà fahamidallah anábì dúpẹ́ fún ọlọ́run ọba lórí mímbàrí wa afna alayhi ó dẹ̀ ṣe sanáwó ẹ̀yìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala wa lára àwọn nǹkan tí ó ń bẹ lápọ̀ọ́lẹ́ tí àwọn èèyàn á níbi ọ̀rọ̀ tí ànábì sallallahu alayhi wa sallam tó sọ níbi khutba rẹ̀ wa du'a'ihi àti àdúrà tó ṣe òun ni gbólóhùn tí a fẹ́ máa kàyé ànábì الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت تفعل ما تريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلته علينا قوة لنا وبلاغا إلى حين النبي صلى الله عليه وسلم ó sọ eléyìí sotabawo àdúrà eléyìí tí anábì sallallahu alayhi wa sallam tí ó ṣe sọ nígbà tí ó borí nígbàrí ìtumọ̀ ó ní gbogbo tó ń jẹ́ ọpẹ́ ti Allah Allah tó ṣe ipò náà ni Rabbil alamin òun ni ọba gbogbo àgbáyé ar rahim ọba oníkẹ́ ọba tí ó ṣe ìkẹ́ fún àwọn ẹrú rẹ̀ àbí ká ní ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run máàlìkì yawmiddin ọba tó ṣe kóhùn náà ló ní ọjọ́ ẹ̀san la ilaha kò sí iṣẹ́ àwọn èèyàn ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn yìí àyàfi Allah yaf'al ma yurid a máa ṣe tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti ṣe aláhùnmá àǹtàlá ìrẹ́ allah àǹtàlá ìwọ náà ni allah àti ìwọ ni ẹni tí a ń ṣe jọ́sìn fún tó dẹ̀ lẹ́tọ̀ọ́ sí jọ́sìn لا إله إلا أنت تفعل ما تريد kò sí ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi rẹ̀ Allah tẹ́fà alùmọ̀tòrí o máa ń ṣe tó máa ń bẹ ní èròǹgbà rẹ láti ṣe aláhùnmá ìrẹ allah antallá ìrẹ ni allah láàrídáha ìgbà àti kò sí tí wọ́n ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ sí ìjọsìn yẹn àyàfi ìrẹ nìkan antallá níyù ìwọ ni ọba tó rọrọ kọjá gbogbo àgbáyé wọnà ìfọkọrọ àwọn àwa ni tálíkà ta ní ìhánú rí ọlọ́run ọba ta ní ìkẹ́ rí ọlọ́run ọba anzil alayna al-ghayth rọ̀ òjò fún wa waj'al ma anzaltahu alayna quwwatan lana wa balaghan ila hin ntí lọ ọlọ́run ọba dẹ̀ sọ̀kalẹ̀ fún wa lóòjò yìí jẹ́ kí ó jẹ́ agbára fún wa kó dẹ̀ jẹ́ nǹkan tí ó tó fún wa bí àsìkò kan lẹ́yìn yẹn wọ́n ní tún mọ̀rọ́ fún àyàdé yìí anabi sallallahu alaihi wasallam wa ká ọwọ́ rẹ̀ ó ká sókè wà á padà fi tàdọ́ rúrí wà bẹ́ẹ̀ tí ní jí rẹ̀ bẹ́ẹ̀ wà lè ti ha wà dùnà ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúà wà bá àlàyé fi rọ́fì anabi ká ọwọ́ rẹ̀ sókè hàtà bàdà bàyà bùtìbùtì yìí débi wípé èyàn ó rí funfun abíyá àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam so ló fi jẹ́ pé tá a bá ní à ń ṣàdúrà nǹka ọwọ́ sókè a ìpìlẹ̀ òun ni kó ṣe pé kíka ọwọ́ sókè rẹ̀ kò ní jẹ́ nǹkan tí ó lọ sókè lọ títí a ìyẹn tá bá fẹ́ implimenti àdìsá àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní inna hayyun karim يستحي إذا رفع بكم يديه لي أن يردهما ففرا خائبتين ọlọ́mọ ọba tí máa ti jú ní ọba tó ṣe pé a máa ti jú ọba alápọ̀nlé ni ọba oníkẹ́ ni ọba tó ṣe pé a máa ti jú pété ọ̀kan ní bá gbọ́ ọwọ́ rẹ̀ sókè kí ọlọ́mọ ọba kí ó dá padà lófìfò so ìkọ́ ọwọ́ yẹn sókè kò ń ṣe nǹkan tí ó lọ sókè lọ títí ṣùgbọ́n tó bá ṣe pé níbi àdúrà ìwọ́ òjò ni anábi sọ́lọ́lá àtọ́lám yóò ká sókè débi wípé ìbútẹ́ àbíyà rẹ̀ méjèèjì yóò jẹ́ nǹkan tí ó fẹ́ ma àníta àbí nǹkan tí ó kàn níta látara bí ó ṣe gbé ọwọ́ yẹn sókè tí ó fẹ́ dàbí ìgbà tó ṣe wípé ó fẹ́ dọ ọwọ́ yẹn bojú látara gbígbé sókè tó gbé sókè ṣùgbọ́n tó wá sí pé ordinary ni kò ń ṣe nǹkan tí ó gbé lọ sókè lọ títí so anábì sọlọ́lọ́ asọ́lám àmọ́ ṣẹlẹ̀ then ìgbà míì tani máa ń ṣàdúrà sọlọ́ asọ́lám akànná ọmọ níka lásán eléyìí tí sábà máa ṣe tó bá ń bẹ lórí mẹ́mbàrí tó bá ń ṣàdúrà ní ọjọ́ ojúmọ́ yóò nàmọ níka ìfábẹ̀lá yóò máa ṣàdúrà tó fẹ́ ṣe bí ìgbà tí ó bẹ́ẹ̀ ń bí kàṣáhójú àmà tó tí àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó máa ń ṣe tashahud yóò ṣe na ọmọ níka náà lélẹ́ yìí pẹ̀lágbà tí ó ṣe níbẹ̀ yóò na ọmọ níka so eléyìí ni sunna àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó fi jẹ́ wípé tí a bá ń bẹ lórí mímbàrí tí ò bá kí ń ṣe pé à ń ṣe àdúà bí irú ìwọ́ òjò èyí tí wọ́n pè ní iftihal that is tó kára gan-an so àwọn afá àmọ́ sọ fún wa pé kò ní ṣe súnà ní káka ọwọ́ sókè báyìí wọn ló fà tó jẹ́ pé ìkanú àwọn sahaba radwanullahi alayhim orí kanú àwọn umara tó ṣe kó ń ṣàdúà ní ọjọ́ juma ordinary ní àdúà tí wọ́n máa ń ṣe tí a bá ń ṣe khutba àbí tá a bá parí khutba ní ọjọ́ juma so ordinary àdúà táwọn ń ṣe àmìrì ó wá ka ọwọ́ rẹ̀ ó ka sókè so bí ìgbà tó ṣe wípé ó ń ṣàdúà ní outside kí yàtọ̀ sí abánisọ̀lá àtàmṣe máa ṣe ó wá ní kọ́bà Allahu àtẹ́mì yẹ̀dẹ́yìn فقد رأيت رسول الله صلى الله عليه وسلم لا يزيد على يقول أكذا ó ní ọwọ́ ẹ̀ méjèèjì kọ́lọ́mọba kó sọ anábì sallallahu alayhi wa sallam èyí tí mo rí tí máa ṣe kò ń ṣe jù báyìí lọ dàtí àdúrà orí ní ń bá ní ọjọ́ jùmọ́á sọ ní ẹni ìpìlẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé a fẹ́ ṣe àdúrà tí ó ní tìhálì nínú bí irú yìí tí wọ́n ṣe nígbà tí wọ́n wá òjò a ọwọ́ sókè kódà a sókè délẹ́gbù pé kí ni àbíyá ó máa fẹ́ hàn níta tó bá ṣe pé aṣọ téèyàn wọ̀ aṣọ tí yóò expose àbíyá ni sọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wá ṣe lè tó máa hawala ìlà ìlà náà ti zahara lẹ́yìn anábì sallallahu alaihi wa sallam wá kọ́yìn sí àwọn èèyàn ó kọ́yìn sí àwọn èèyàn lẹ́yìn tó ti gajú kọ wọ́n tí ó ti sọ̀rọ̀ ó ṣe kí ni ó bá kí wọn ó bá kí wọn lẹ́yìn wọ́n tẹ́kùbalẹ̀ kíbla ó dojúkọ kíbla ọ̀hánwọlẹ̀ ìzákàrí dáhùn aṣọ tí a ti sọ lábẹ́ tó wé mọ́ra kìí tẹ́ ń pè ní rìdá bí irú ìtàwọn alálàájì máa àwọn pé alálàájì tó ń bẹ nínú tẹ́kì ẹ̀họ́ yóò rú mọ́ ìdí yóò dẹ̀ rú mọ́ òkè ara èyí tó rú mọ́ ìdí òun ni wọ́n pè ní ìzá èyí tó rú òkè ara òun ni wọ́n pè ní ìzá ìmúra yẹn ìmúra tí àwọn lárúbáwá máa ń múra àwọn ọkùnrin wọn ordinary ó pé ẹni tó fẹ́ ṣe hajj àbí umra tó fẹ́ kó sunu ihram irú múra tó gbọdọ̀ múra nìyẹn ṣùgbọ́n ìmúra yẹn ìmúra tí àwọn ọkùnrin lárúbáwá tẹ́ máa ń múra ordinary ìsídà kí wọ́n wọ èyí tí a ń pè ní kọmíns tí àwọn ń pè ní jàlábíyà lónìí a ìsídà kí ọkùnrin lárúbáwá kó wọrú aṣọ bẹ́ẹ̀ àbí àwọn irú ìta ń pè ní alikimba kó wọrú aṣọ báyẹn àbáwọn nǹkan tó jọmọ́ báyẹn àbí kó wọ́n tá a mọ̀ tá a mọ̀ sí al àti àrídá wọn a máa wọ̀ ọ́ bẹ́ẹ̀ tí wọ́n rò sọmọ́dì wọ́n dẹ̀ tún ṣe kíni wọ́n wé ìkan òkè ara ṣẹlẹ̀ ní anábíwa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ìmúra tó múra ń jọ so anábí sallallahu alayhi wa sallam wa hawala izaka lila ahu ó wá change ìdáyẹ ó tọ́nu ẹ̀ ó tọ́nu ẹ̀ nísìnyí ìkan ló máa jẹ́ èyí tó wà níbi apá àlàáfíà ìkan wà níbi kí apá ọ̀tún ó wá yí padà ibi tó wà níbi apá àlàáfíà ọfà ọ̀tún ó lọ sí apá àlàáfíà èyí tó wà ní apá àlàáfíà ó lọ sí apá ọ̀tún tó túmọ̀ sí pé bí ìgbà tí ó lo òdìkejì rìdá yẹn ó lò ó àtìra wọn so eléyìí tí a nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn afẹ́sìn wọ́n ní ìtumọ̀ nǹkan yẹn òwò ni pé bí ìgbà tó ń sọ wípé kí ọlọ́run bá wọn change situation wa that is situation wa tí kò wá òkè ta níbi omi èrè ọlọ́run bá bí mo ṣe pààrọ̀ aṣọ yìí tí mo yí eléyìí síbí tí mo yí síbí bá wa yí condition wa jẹ́ kí odò kó rọ̀ àti ká sọ wípé ìtumọ̀ rẹ̀ òní pé èrè ọlọ́run bá à ń bọ́ra kúrò ní ẹ̀ṣẹ̀ wa bọ́ sínú condition mi àwọn afẹ́sìn try láti fún ní ẹ̀túmọ̀ sọ eléyìí ẹ̀rí kánẹ́bí ṣe òun ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tán ń bẹ ní ìyẹn náà òun náà ni gbogbo wọn ṣe kálukú wọn náà yìí títí wọn náà padà nígbà tí wọ́n rí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam yìí tiẹ̀ náà padà àwọn obìnrin kọ́ bóun ni àwọn òṣèṣe títí wọn náà ṣé obìnrin náà lè participate níbi sọ̀rọ̀ àtúntò ti pa bẹ́ẹ̀ ni wọ́n lè participate ṣùgbọ́n àwọn afá àmọ́ sọ wípé àwọn lè mọ ìyí tí wọ́n padà tó bá ṣe pé bẹ̀rẹ̀ wá exposed mọ̀kánípẹ́ni tí ó wà exposed ni jìlbáàbù tí wọ́n wọ̀ lórí aṣọ wọn wọ́n lè ṣe kíni wọ́n lè yí òun náà padà lọ́nà wo tàbá ní jìlbáàbù ó lè mọ́ túmọ̀ sí yìí tí wọ́n rán pa torí pé ní àsìkò gbà ẹni tó kọ́mọ̀ náà nìkan wá ìró ńláńlá ìró ńláńlá òun ni àwọn èèborí tí ó borí wọn yóò bo ara wọn ìyàtọ̀ sí dérò ìyẹn aṣọ tó balẹ̀ tán ti wọ̀ tẹ́lẹ̀ so táwọn náà bá yí padà so yóò fún wọn ní the same result ṣùgbọ́n tó bá ṣe fún ní káwà ẹni tó wà exposed ni so wọ́n á ní ká sílẹ̀ bẹ́ẹ̀ torí pé kí wọ́n bo owó wọn ọ̀ràn yẹn ni kan ṣe tàwílù ìdá yẹn kan yí ìdáhù yẹn padà súnà ni so àwa ní ṣọ́ọ̀lù nǹkan tí ó jọ́rọ̀ yẹn ká gbèrú sílẹ̀ nítorí pàfẹ́ àṣìwò súnà eléyìí kan ilẹ̀ mùsàlámà yìí ní ọ̀dọ̀ àwọn àfẹ́sì ẹni tàǹtà bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ súnà tí ó wàá mú wa kọlu nǹkan tó jẹ́ wájú àgbè súnà yẹn kalẹ̀ àti súnà mustahabba a máa ń gbé jùlẹ̀ nígbà tí yóò bá mú wa kọlu nǹkan tí ó jẹ́ wá èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà so anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó chẹ́njì rìdáwò rẹ̀ wàwọ́ mustaqbilul qibla lẹ́ni tó dojú kọ qibla faja'ala al-aymana ala al ó chéńjì ti akọ́ ọ̀tún sí akọ́ òsì ó chéńjì ti akọ́ òsì sí akọ́ ọ̀tún wákàrà rìdá orúkọ ní ìsọ̀tàn sàwùdá a rìdá àti àrẹ́mi wọ̀ ẹ́ aṣọ tó jẹ́ sàwùdá bláàkì ni wọ́n á kájọ fi dùn á ànígbà pẹ̀lẹ́ sí ní ṣàdúrà mustaqbilal qibla lẹ́ni tó dojú kọ kíbla wọn náà sì kàdáàlì àwọn èèyàn náà ń ṣàdúrà ثم نزل لن يا نبي صلى الله عليه وسلم وسقال لن بتتبام من السلطان تشي خدوة تشدوة فصلى به ركعتين هو ينافل ركعة بجيش نتيز أشدوة أشي خدوة before كتوة ركعة بجيش eléyìí nítorí rẹ̀ ni bẹ́ẹ̀ ni ìmáàmù lè yàrá ka méjì náà kó tó wá ṣe kútúbà so kò sí ìkí ó ṣe nínú méjèèjì kò ṣe pé kò lọ méjèèjì náà ni anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ló ṣe ló ní ẹ̀rí kàlí ẹ̀yìnjì ráka méjì tí ó kí yẹ yóò kí gẹ́gẹ́ bí ìrun ẹ̀yìnjì yóò kí gẹ́gẹ́ bí ìrun ẹ̀yìnjì min ghayri nida'in à ń pèrò fún bá a ṣe kí ń pèrò fún ẹ̀yìnjì القرأة الأولى بعد الفاتحة بالسب من لك تقو وكتب اسم ربك الأعلى وفي الثانية من لك إليك الغاشية وكا هل أتاك حديث الغاشية سواء فا وني تريبين تنبن بحديثي òun أكي بي ó kí wọ́n ní bá ṣe máa kí ìrùn ríjì tí wọ́n ṣe kábára méje ní títí àkọ́kọ́ tí wọ́n lè ṣe kábára márùn-ún ní títí ẹ̀kejì so bẹ́ẹ̀ náà ni anábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bí ṣiṣẹ́ so ilé yóò jẹ́ nǹkan tí àgbọ̀yé níbi ọ̀rọ̀ wípé ó ṣe nígbà tó ń kí ìrun age nígbà tó ń kí ìrun age so eléyìí ó jẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe kí alimama Abu Dawud alayhi rahmatullah wọ́n gbà wá nínú hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma تني خرج رسول الله صلى الله عليه وسلم متبذلا متواضعا متضرعا حتى المصلى كجدي الإمام بن قيم ابن عبد الوهاب بوشي سلطان سلطان so àti ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ tí wọ́n tó kalẹ̀ ibi kharaja rasulullah sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ó jáde mutawadi'an lẹ́ni tó rẹ̀rẹ̀ ńlẹ̀ mutadarri'an lẹ́ni tó ń jí rẹ̀ lé lọ́sọ́dọ̀ ọlọ́lọ́ba hatta atal musalla tí débi tó ti fẹ́ kírun so wọ́n ní dáadáa Uthman nínú ẹgbà wa ìkànnà àwọn tí wọ́n gbà wá ìyẹn Uthman nínú Uqba ó ní farọ́kì alẹ́ mi ń bá ó wà gùn mi ń bá gẹ́gẹ́ bí aṣíkàjáde níbi tí sheikh muhammad nabuhab tí wọ́n fi rẹ̀ so tí wọ́n ni tó bá ṣe kú lálàáfíà tó mọ̀ tafàkọ́ wàlàmíyà tó kò tọ́mọ̀ kó hàbì so wọ́n fi kún wípé kò ṣe kútùbà bẹ́ẹ̀ ṣe máa ṣe kútùbà yìí kò ṣe kútùbà bẹ́ẹ̀ ṣe máa ṣe kútùbà yìí ولكن لم يزل بالدعاء والتضرع والتكبير أنشئ أدواء بيلو جريم لصدر أم يولو أبطبي ثم صلى ركعتين لن يؤكرك بجي كما يصلي في العيد يبوشي ما كينو عيد يبوشي ما كينو عيد سورة يبوشي ما كينو عيد إبي كبرة méje ní ti àkọ́kọ́ kábàrà márùn-ún níbi ti ẹlẹ́ẹ̀kejì bákan náà nǹkan tí máa ń ṣe òun ni pé yóò ka lẹ́yìn fatia aka sabbihisma rabbikal a'la bákan náà al-ataka hadithul ghashiya ní ara àwọn àìlú tó kí náà ni ibn qayyim bákan náà ibn abdul wahab alayhi rahmatullah òun ni wọ́n fi mú ọ̀rọ̀ yẹn wá so bákan náà tàbá wo kúrúbà tí wọ́n sọ pé àmọ́wà Muhammad sallallahu alayhi wa sallam igbe ó ṣe àti tó kàn dé ní àdúrà tí a kàlẹ́ ẹ̀kan so eré náà nǹkan tó ṣe rí pé ààrí nínú sọ́n àbí Dawud so àtàwọn tíra mi so ààrí bẹ́ẹ̀ náà ní ṣókí wọ́n ní anábì sallallahu alaihi wasallam ó ní innakum shaqawtum jadba diyarikum wa ikhari matar an ibani zamani ankum وقد أمركم الله عز وجل ووعدكم أن يستجيب لكم ẹtì kíbùsì wípé ọ̀dádá kò sójò nílẹ̀ yín bákan náà òjò ó dílé kúrò ní àsìkò tí máa rọ̀ ọlọ́wọ́n ọba yín allah subhanahu wa ta'ala ó lè pa yín láṣẹ bákan náà ó promise ní àyẹ̀sẹ̀ yìí lọ́dàkùn ipe tẹ́ bá pè mí mò ń dá yín ló so alhamdulillah rabbil alamin arrahman arrahim maliki yawmiddin la ilaha illallah yaf'alu ma yurid اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغ إلى حين سؤال الشيء تبقى على سنسون أبي داود عارف سؤال إمام القيم بكنا محمد عبد الوهاب وموا láti kan sọ ní tí a máa ṣe àbíntánà sọ̀lá àbọ̀lá ń ṣe fún wa ṣùgbọ́n nǹkan mú wáyẹ̀ ní ẹ̀rí rẹ̀ gẹ́gẹ́ bí ta sọ ọ̀bẹ̀nu sọ́nà àbìdàwò àti àwọn tíra ní so ìtìkọ́ lára ọ̀nà tí ìmáàmù tó fẹ́ kí mú fáyẹ̀ tó lè fi ṣe tánàbí ẹ̀ fi ṣe òun ni wípé ó ní káwọn èèyàn jáde láti lọ kírun níbi tó ti máa ń kírun h ó dẹ̀ débẹ̀ wọ́n gbé nígbà yìí wá láti lọ mọ́ṣáláṣí ogun yẹ anábìsọ̀ bá àtọ́lá ó ṣe àdúrà tá a so lẹ́yìn yẹn wọ́n ṣe kí ni anábì sallallahu alaihi wasallam ó kọ́yìn sí àwọn èèyàn ó fèsì kíbla ó ṣàdúrà so lẹ́yìn yẹn ó wá ṣe kí ni ó wá kí o ó yan rákà méjì bá a ṣe máa ń kí ìrùn èjì òun ló ṣe kí so wọ́n á lọ́wọ́ wa yí pé lára àwọn áwùjù tí a nẹ́sọ̀ láàtàm àwọn wéè tó fi ṣe ìsìnká so ààyè ilé ìjẹ́ kan àkọ́kọ́ tí wọ́n mẹ́ṣọ́n ọ̀wọ́ ní pé kò kírun lè yẹn khutba juma gangan ló ń ṣe lọ́wọ́ tí ẹni tí ó wá kíbòsí kíbòsí lẹni tó complain complain àrùnsọ̀ láàtàm lẹ́ṣàdúà lórí mímbà rẹ̀ yóò ní pé ó ka ọwọ́ rẹ̀ sókè okay tí délẹ́gbù pé kí ni abíyá rẹ̀ funfun fún abíyá rẹ̀ ó hàn so ọ̀nà kan nìyẹn tí wọ́n lè fi wá rírọ̀ ojú so wọ́n tẹ̀síwájú wọ́n ní àtàlì ìkẹta أنه تبقى على منبر المدينة في غير الجمعة Ànábì sallallahu alaihi wasallam ó béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ìpínkì ọlọ́wọ́ ọba rọ ojú ní ọjọ́ tó yàtọ̀ sí ọjọ́ jùmọ́ ولم يحفظ عنه في صلاة النبي يكيره يعني آريال بواقي أكيره الرابع ألاكن أنه تذكر النبي بيرف ويروجه وهو جالس في المسجد لأن تنجو كل مشلاش رفع يديه أكبر ورسوكه وضع الله عز وجل أكبر لهم وضع الخامس ẹlẹ́ẹ̀kanu anáwó tẹ́kọ̀ ìjọ àjálù zayd ó bèèrè fún rọ́jù ní àyíká tí wọ́n pè ní àjálù zayd qariban min az-zawra tó súnmọ́ ibìkà tí wọ́n pè ní az-zawra az-zawra yẹn ó jẹ́ ní ọjà ní madina so eré abẹ òun níbi tí wọ́n kọ́ àwọn kìíní bíi àkílà ah, lè pé ibi tí àwọn àti lè máa lọ wo àwọn nǹkan tí wọ́n lò lásìkò ànábì sallallahu alaihi wasallam tí wọ́n kọ́ sí so eré abẹ azawra ibẹ̀ ló wá so àyè kan bẹ tí wọ́n pè ní àjálù zayt ibẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí máa ṣe kí ló ti máa kí àwọn ìrùn tó jọ mọ́ bí ohun nǹkan tó jọ mọ́ bí ohun báyìí so wa huwa kharij babu masjid alladhi yud'a al-yawm babu salam wọ́n ní eléyìí outside the uh, eh, uh, uh, gate tí wọ́n pè ní babu salah fẹ́yìn tó bá ti dé Mọdínà rí tó dé mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam yóò mọ gate tí wọ́n pè ní babu salah wọ́n ní nahwa qadfat jẹ́nà hafif an yamin al-kharij fẹ́ pé kò dédé bí stone throw lọ yóò yẹ díẹ̀ kúrò níbi ọ̀tún ẹni tó ń jáde láti nù mọ́ṣáláṣí so ní ṣókí anẹ́sọ̀lá àtọ́lá ó bẹ̀rẹ̀ wọn bá fún òjò ní àyè afáàdì ẹlẹ́ẹ̀kẹfà anáwó tẹ̀sùkọ̀fì bá ti gbàgbà wá sí anábì béèrè fún rírọ̀ òjò ní kanú àwọn ogun tó jà lámà pàbákọ̀ wal mushrikuna ila al-ma ìgbà tí àwọn olùṣẹ́bọ́ tí wọ́n ṣáájú ẹ̀ débi omi tó ń bẹ níbi ààyè tí wọ́n ti fẹ́ jagun táwọn lọ nǹkan síbẹ̀ wọ́n fa ọ̀fọ́bẹ̀lú mùsùlùmí ní làákọ̀ṣù òǹgbẹ́gbẹ́ àwọn mùsùlùmí àwọn kèfèrí dẹ̀ ti jẹ́ bàbá lórí omi tó ń bẹ ní agbègbè ibẹ̀ yẹn fàṣákàwí ila rasulillahi sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí wọ́n kọ̀m̀plín lọ́sọ́dọ̀ ànábì وقال بعض المنافقين آي كانوا منافق سكي لو كان نبيا تبا سكي عن نبي الله ربان لا تسقى لقومي yóò bá wọn ìjọ rẹ̀ tọrọ omi lọ́dọ̀ ọlọ́run ọba kàmá tẹkọ̀ musa níkà omi gẹ́gẹ́ bí ànábì musa ṣe tọrọ omi fún àwọn ìjọ tiẹ̀ ọ̀bàlábà ohun ràríkà ọ̀rọ̀ tẹ́yìn yẹn sọ ó dé tí igbó ànábì sọ lọ́sọ̀kọ́ọ́lù awọ́kọ̀ pàlùwà anábì ní ṣe wọ́n sọ bẹ́ẹ̀ rí àtàrọ̀ kókùmọ̀ ẹ̀kẹ́ ẹ̀kùn ọlọ́wọ́n ọba yín ó rọ̀jù fún yín láìpẹ́ tó ń bàbá fọpọ̀ yàdé yìí fàdáà anábì wá tẹ ọwọ́ rẹ̀ ó wá ké pé ọlọ́wọ́n tí ó jò fi ṣú tí ẹ̀ jò tó fi ṣe kí ni tó fi dàbí kánópì ní wọn lórí fọ oúnjírù ọlọ́wọ́ bá rọrọ̀ jù fún wa wà orí sallallahu alaihi wasallam fi kulli marra so bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣe ìrọ̀ òjò yìí ó ṣe rọrùn fún wa ní gbogbo ìgbà tó bá ti ń ṣe wọ́n tẹ́ kọmọrọ̀ bàtán anábì bèèrè ìrọ̀ nígbà kan فقام أبو دبابة؟ إكمل صحابي تيركون جاء أبو ذبابة فقال يا رسول الله قل لي الله إن التمر في المرابج أوان دبيد هو في المرابج نبي أوان في أماوة فقال لهم استنا قل لي الله هو نيوجو حتى يقوم أبو دبابة أريانا فيصد sana mirbadi so tí Abu Lubaba tí è e dìde so lẹ́gbẹ̀ẹ́ tó ṣe wípé ibi tí kí dàbílù rẹ̀ wà a òjò lè kọba rẹ̀ so a ìzáàrì pẹ̀lú ìzáàrì rẹ̀ fọ́ omkirati mọ́rọ̀ ọlọ́wọ́bá lóòjò síbẹ̀ yẹn fàṣtẹ́mọ̀rọ̀ ìlàdìlúbá àwọn èèyàn kó jọ sọ́lá àbúrúgbà fọ́kọ́lù إنها لن تفلح حتى تقوم وريانا سواني أجوية كندا كنصب أفتوبات بريانا أفتصد طلب نفقابك سوى أجيب سوى في دي إبي كده بين واسط إذارك له أشهر أتيز يوم وأشهر يفي دي إبي يعني ففعل afla abisama ó ṣe nǹkan tí wọ́n ní kó ṣe so òjò já walamma kafara al-matar sa'aluhu àtìtìhà fastafha lahu ìgbà tí ó jò pọ̀ wọ́n bèèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam pé báwọn bẹ̀ lọ́n kí ó jò dá faqal allahumma ó ní ìrì ọlọ́wọ́ bá òjò yìí bá wa gbé kúrò ní ọ̀dọ̀ wa kó ṣe pé ibòmí ni ó lọ wàlá àlẹ́yìn kó mọ́ jẹ́ pé orí wa tàbí sàn bòmí tí ó ti wúlò ní àwọn ibi tí ó wà ní agbègbè wa bá wa darí rẹ̀ lọ síbẹ̀ aláhùnmá àlàbírà wọ̀láàkán ìrí ọlọ́wọ́ bá bá wa darí ẹ̀ lọ síbi àwọn òkè kéékèèké àwọn bí àwọn ìtúlẹ̀ àbí kankan wàlìjìbáàlì àti àwọn òkè wọ̀bùtúmìl áwùdíyà bákan náà nínú àwọn válìtì ومنابت الشجر أتي أموابتي جتو وكان إذا رأى المطر قال صيبا نافعا ونسي نبوة محمد صلى الله عليه وسلم تي أباري òjò tí ó ṣú yóò tọrọ lọ́dọ̀ ọlọ́run bá pé rí ọlọ́run bá bá wa ṣe ní òjò tí ó wúlò fún wa wọ̀yá àti ìrúsáwọ́lọ́hùn hátẹ̀yọ̀sí ìbọ̀hùn mínẹ́lùmọ́tọ̀ ànábì ó kaṣọ ẹ̀sókè kí òjò tí ó ń kán tó yẹ ṣẹ̀rẹ̀ sí rọ̀ ó lè kan ara rẹ̀ fọ́sí ìlànbárí wọ́n wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kílé tí omi ń fẹ́ kí omi tó ń rọ̀ tó yẹ ṣẹ̀ ń rọ̀bọ̀ wá ó kán sí ẹ lára ànábì sallallahu alaihi wasallam li annahu hadithu ahadin bi rabbi torí pé ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àti ó ń bọ̀ láti òkè qala Shafi'i alimamu Shafi'i sọ pé àpọ́ra ní máa àtẹ́hì ẹni tí mi kẹfí ó sọ fún mi an Yazid bin Abdulhadi láti ọ̀dọ̀ Yazid ọmọ Abdulhadi anna nabiyya sallallahu alaihi wasallam kana idha salat sayf tí ó jọ bá rọ̀ tí omi bá ń sàn lójú títí qala ukhruju bina ila hadha alladhi ja'alahu Allahu tahuran fanatahharu minhu a ní ẹgbẹ́ ká lọ síbi omi mímọ́ omi tí ọlọ́wọ́ bá ṣe ní kẹta lè fi mara àyíká fi mara wa nahmadullaha alayhi kádẹ̀ tó ẹni tí ní ìkẹfí ó sọ fún mi bákan láti ọ̀dọ̀ ìsáàkùnmù abdullah anna umar kánà ìdá tààlà sẹ́yìn ìpẹ́ umar tí omi bá ń sàn omi òjò bá ń sàn ra'a algayin wàrí tí záàbà ìapáàbì ilé yóò kó àwọn èèyàn rẹ̀ lọ síbẹ̀ وقال ما كان ليجيء من مجيئه أحد إلا تمسحنا به سيومي يكون هو ها يوبا إشبكني تمسحنا به في أفي باركا فوقا وكان صلى الله عليه وسلم إذا رأى الغيم والريح عرف ذلك في وجهه بكنا وني أنقوى محمد صلى الله عليه وسلم òjò ṣú tí atẹ́gùn tí ó dẹ̀ ń fẹ́ wọn ò yọjú ànábì tí ó change fa akọ̀bálà wa agbára yóò lọ wájú yóò lọ tẹ́yìn fa ìdá àǹtọ́rajì tí sánmà tó bá wá rọ òjò sórí àjò inú àníṣọ́lá àtọ́lá inú rẹ̀ ó dùn wákàrà yà ṣàyàkó na fi àzáà rísìn tí ojú àníṣọ́lá tó fi ń change òun ni pé ẹ̀rù ń bà kó má ṣe pé òjò tó ṣú yẹn atẹ́gùn tó ń fẹ́ yẹn ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fẹ́ sọ ìyà kalẹ̀ ni gẹ́gẹ́ bí kéèsì àwọn tó ṣe wípé wọ́n rí òjò tó ṣú tí wọ́n sọ pé kí ni ara harizon monteruna wípé òjò tó fẹ́ rọ̀ fún wa ni ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó padà dé kánà pé ìyà ló dé kò kí ń ṣe ojú omi nǹkan tí wọ́n rí so lè jẹ́ àwọn nǹkan tí alimami Qayyim al-Jawziyya alayhi rahmatullah tí wọ́n mú wá nípa wíwọ́ ojú then tí ojú tí ó bá tún di púpọ̀ gẹ́gẹ́ bí irú kéèsìta sọ wípé arákùnrin tí wọ́n bá anábíwá Muhammad sallallahu alayhi wa wípé nǹkan ọ̀sìn parun nǹkan oko parun so nǹkan ó lè fáwọn táwọn bẹ̀ lọ́nà kan náà bá rọ òjò anábì sọ̀rọ̀ bá àtọ́nà jẹ tọrọ òjò bẹ̀rẹ̀ sí rọ lẹ́sẹ̀kẹsẹ̀ débi kó jíjí ọ̀sẹ̀ kan ló fi rọ láti jímọ̀ ti jímọ̀ mi so ẹni yẹn abẹ́lòmí ẹ̀bùsùn lẹ́nu hadith yẹn ó tún wá wá pé ah, òbí ti pọ̀ jù àwọn kan tó ń parun ní sọ̀nẹ́bísọ̀lá kan tó ń bẹ lọ́wọ́ bá sọ̀rọ̀ ní tí wọ́n sọ fún wa wípé àwa lẹ́yìnà láàlẹ́yìnà bá darí ẹ̀ lọ síbi àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ wa máa rọ̀ lórí so tí ó lọ wúlò lẹ̀ yẹn so a ti ní àwa ti rí iná fún báyìí so anábíwá Muhammad sallallahu alaihi wa sallam kò ṣe lè so bákan náà wọ́n jẹ́ kánú pípẹ́ tánà bí bá rí òjò tó ṣú so torí atẹ́gùn tó ń fẹ́ àbẹ́lò bí ó ṣe mọ́ gbogbo ẹni wípé nǹkan dùnú ni anẹ́sọ́lá ẹ̀rú máa ń bá ipé ó lè má jí ojú ló fẹ́ rọ́ ó ṣe pé ìyà ni tó fẹ́ sọ̀kalẹ̀ ṣùgbọ́n tó bá rọ́jò

sallallahu alaihi wasallam wọn á fẹ́ kí omi òjò àgbàrá omi yẹn kó kan àwọn ní ara so kó lè jẹ́ torí pé nǹkan tí ó jẹ́ pàwúrò ní nǹkan tí wọ́n fi mara so àwọn instances tánàfọ́nbá tánàfí tọrọ onílé so kò ń ṣe dẹ́dẹ́ onígbó ṣe pípa bá fẹ́ tọrọ òjò a jáde láti lọ kírun àwọn instances tí a nábíwa muhammad sallallahu alayhi wasallam tó ti tọrọ ríro jù òun ni so kò jẹ́ ní ẹ̀nà ṣe jẹ́ ní ṣókí nípa ìtí àmàsí sọ́látù al ìrùntà máa ń kí bá ṣe pa fẹ́ kírun láti fi wá òjò so a ṣe khutba bóyá ká tó kírun yẹn àbí tá a bá kírun yẹn tán a chẹ́ǹjì aṣọ wa a a chẹ́ǹjì ọ̀tún sí òsì so àwa tá a bá ń wọrú aṣọ tí wọ́n rán pa báyìí bó láti ṣe so tá a rí chẹ́ǹjì náà so ká chẹ́ǹjì sunna ni eléyìí so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàmì kọ̀ọ̀kan wa kò lè wà fún ní àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأنت كذلك náà نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعج ìbéèrè ní pé ṣé a lè ná ọmọ ilé kéwú nínú mọ́ṣáláṣí tí a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ based lórí wípé anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yuqadu fil masajid a kì ń ṣe ìgbẹ̀san nínú mọ́ṣáláṣí bí kan ó ń pààyàn kálá pàpàdà nínú mọ́ṣáláṣí nù àbẹ́yàn kan ó gẹ́yàn kan lọ́wọ́ kala fẹ́ gé padà lọ́wọ́ ìní mọ́ṣáláṣí láti wá fẹ́ kárí out so bákan náà kò ṣe rí pé a ṣe àwọn ọkọ́bà nínú mọ́ṣáláṣí so ipe anabuwa muhammad sallallahu alaihi wa àwọn fẹ́ àgọ́ ẹ̀lẹ́lẹ́yìí bí káníká fún yà ní ẹgbà bóyó ṣe ìdìnà àwọn alẹ́kùn wọn náà ní 100 láṣí inú mọ́ṣáláṣí àbí ó ṣe kọ́rùfù ó àfihàn èèyàn kan kó ṣe zìnà láì lè mú ẹ̀rí wá sọ wá ní kan fún ní eighty lashes ṣá lè ṣe eléyìí nù mọ́ṣáláṣí àwọn kabáyì sọ gẹ́gẹ́ bí àwọn hadithi so kò ń ṣe nǹkan tí a máa ń ṣe nínú mọ́ṣáláṣí so ọmọ tí ó wá ṣẹ̀ tá a lè nánú ọmọlé tó ṣẹ̀ na rízi tí wọ́n fi ní kí wọ́n má ṣe ìgbẹ̀fán èèyàn kan fọ́ èèyàn kan lójú àwọn ni ẹ̀fọ́ lójú padà wájẹ́ kó mọ́ṣáláṣí ni àáfífọ́ lójú àbí èèyàn kan gé èèyàn kan lọ́wọ́ wọ́n á fẹ́ gbẹ̀fán á fẹ́ gé padà àwọn mọ́ṣáláṣí láti ṣe tábáṣí so yẹn common sense nìyẹn náà bó wá ní ẹni tí wọ́n ń ṣe lẹ́gbàá nínú mọ́ṣáláṣí wọ́n nítorí pé irú èèyàn bẹ́ẹ̀ àmọ́ pákàkiri ni níṣẹ́ ẹni tí a ní kọ́ fún ní 100 lashes nínú mọ́ṣáláṣí nítorí kó ṣe jìnnà àbí 80 lashes nítorí kó ṣe ẹni tí sí alikọ́bù so ẹnìyàn yóò mọ̀ pariwo tí ó mọ̀ pákàkiri nínú mọ́ṣáláṣí so ó dẹ̀ jẹ́ kí a bọ̀wọ̀ mọ́ṣáláṣí torí ẹ̀yìn hadith yẹn fi wá lórí irú nǹkan bẹ́ẹ̀ pé anamsọ̀lá àtàwọn a má ṣe so tó wáṣe wípókè àwọn afẹ́ pọ́níṣọ́ ọmọ nínú mọ́ṣáláṣí tó ṣe pébẹ̀ láti ń kọ́mọ ní kéwú pẹ̀lú ìbò ní ẹ̀ka ẹ̀ ṣe rí ọláwà ara tó bẹ́tà náà ni kí a àbọ̀ ibi rẹ̀ so torí pé mọ́ṣáláṣí kò ń ṣe lé ariwo kò ń ṣe lé ariwo ní àsìkò Umar radiyallahu anhu àwọn méjì kan pariwo nínú mọ́ṣáláṣí ó wá kí wọ́n lọ mú ọ wá bóyá ti wá wọn láti tọ́ ifá oníká ní pé ibi tí ẹjọ́ mọ̀ lùmọ̀dínà ìgbà ní kí wọ́n ṣe ní ẹgbà torí kí torí wípé ìyẹyẹ mọ́ṣáláṣí òun nìkan tẹ́ ń ṣe yẹn so eléyìí sọ fún apá gbọ́dọ̀ bọ̀wọ̀ mọ́ṣáláṣí so in tó dá òun nìkan avoid nǹkan yẹn so pọ̀tí tó ṣe ìtẹ́lẹ́yà yóò mú bí fẹ́jẹ̀ ń dá lẹ́ẹ̀kan ìyẹn ní ó clear ṣùgbọ́n ti torí kò kí wọ́n na ọmọ tó ṣẹ̀ nínú mọ́ṣáláṣí yẹn ni ó máa mú ariwo dání torí ariwo yẹn so bẹ́tà ká àbọ̀ ìdí ká àbọ̀ ìdí rẹ̀ náà ibo mi ń bẹ òṣèré pé bóyá wọ́n lè kọ́ odidi building tó yí pé odidi building yìí wọ́n fi nìkan ṣe mọ́ṣáláṣí ń bẹ̀ wọ́n fi nìkan ṣe bóyá madrasa níbẹ̀ láti pèlẹ̀ ipé òkè o building ta kọ́ yìí o eléyìí ni mọ́ṣáláṣí níbẹ̀ lẹ́ kínáńpé kínáńpé floor yìí o floor eléyìí kò ṣe mọ́ṣáláṣí floor tá a fi ṣe lè kí orí àbí flọ́ọ̀ tá fi ṣe ibùgbé so eléyìí yóò máa tẹ lórí àníyàn alwaqif tí wọ́n fi máa ń sọ pé kí alwaqfu ala niyyati alwaqif waqfu yóò máa bẹ lórí àníyàn ẹni tí ó ṣe waqfu yẹn so ló pé ó pàtàkì kó ṣe pé láti pìlẹ̀ ká ṣàdáyàn rí àwọn nǹkan yẹn táà bá ṣe àdáyẹrí ní ìfìká sọ pé ilẹ̀ yóò mọ́ṣáláṣí òun la fi ṣe so tán bá kọ́ nǹkan mi lè lórí wọ́n tún gbé sórí mi lè lórí mọ́ṣáláṣí náà nílùú àwọn ajẹ́ mọ́ṣáláṣí náà nílùú àwọn ajẹ́ ṣùgbọ́n tí bá ṣe àdáyẹrí rẹ̀ ipé òkè wíwà yóò mọ́ṣáláṣí eléyìí afẹ́ fi ṣe ibi tí wọ́n ti máa tajà ní eléyìí afẹ́ fi ṣe kò nǹkan tí ó burú mẹ́ ẹni tó gbé kalẹ̀ ó ṣe kí ni ó ti ọ̀rùn tó ń fẹ́ fi ṣe mọ́ṣáláṣí èyí tí ó ṣe mọ́ṣáláṣí so ní èèyàn kọ́ building ó ní ìdìmọ̀ ah, kọ́ sórí ilẹ̀ yìí bí a first floor òun fẹ́ fi ṣe mọ́ṣáláṣí ground floor ibi tí mo fẹ́ mọ́ gbé ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èyí tá a fún ní ìdájọ́ mọ́ṣáláṣí èyí tó tẹ̀wọ̀n òun náà èyí tó lóun fi ṣe mọ́ṣáláṣí èyí tí ó ló ń fẹ́ mọ́ gbé ó náà ni so a ní fún ní ìdájọ́ mọ́ṣáláṣí so kí mo fẹ́ lò ń lélẹ̀ ò ní pé káwo ọ̀dọ́ táwa yìí òkè first floor yìí eh, ground floor yìí ìdájọ́ mọ́ṣáláṣí ni so uh, first floor ìdájọ́ mọ́ṣáláṣí ni tó jẹ́ àyè fáwọn obìnrin but second floor ìdájọ́ ilé kéwú òun ló wà fún láti ilẹ̀ káwa ní ọmọ kan ṣẹ̀ àwọn afẹ́ fún lẹ́gbà ṣáàtọ̀ tó wọ́n nà á nínú mọ́ṣáláṣí àbí wọn nà á nínú mọ́ṣáláṣí mo rò pé ìbéèrè mi clear so ìdájọ́ yẹn máa yàtọ̀ so a lè fi sábàánà ń sálẹ̀ ní ground floor àbí wọ́n nà ní first floor a lè fi wé sábàánà ní second floor torí pé second floor láti ilẹ̀ ẹ̀mí pé òkè madrasa ni ibẹ̀ yẹn wà fún so táyàn bá lò ní ọjọ́ júmọ́ láti lè fi kí torí wípé kí ni first floor ground floor kò gba àwọn èèyàn ni wọ́n lọ fi ń lò ní òkè wọ́n fi lọ sí òkè bí ìgbà tán kí ni lójú títì àbí lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí náà ni wallahu a'lam Okay. Thank you náà mẹ́ni tí ó ṣe ájì tó jẹ́ ájì ifrad so kó tó lọlé ṣé ó lè ṣe umra náà kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ kí là ń pè ní ájì ifrad òun ni pé kó ṣe pé ìgbà téèyàn fẹ́ gbé ihram àníyàn ájì nìkan ló fẹ́ ṣe kò láníyàn kó ń fẹ́ ṣe umra ájì nìkan ló ní intention àti ṣe so eléyìí lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn afá kò sí nǹkan tó gbóró lẹ̀ ara àwọn afá ní nǹkan sọ wípé kò sí ájì fọ́rọ́dùn mọ́ ipe ájì tàmátó nìkan ló wá ipe anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé dákàlà ti lọ ọmọrà tó fi hajji ilẹ̀ abadi that is ájì ti wọnú umura umura ti wọnú ájì rádà láíláí so ṣùgbọ́n ètí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dúó lé lórí òun wípé èyàn sì lè ṣe ájì fraud ó lè ṣe ájì tamattu ó lè ṣe ájì kiran ṣe ó là ń pè ní ájì kiran ájì kiran ó ní ájì tó ní umra nínú a ṣe umra àti ájì kọ́wá ní àtàtúnbẹ̀ láàrin wọn àti ájì tamattu ṣùgbọ́n alìtàmọ́tò náà ní umra àti ajì nínú ìyàtọ̀ tó ń bẹ láàrin àwọn méjèèjì òun ni pẹ́ni tó ṣe ajì kẹran ẹni ò ní túra lẹ̀ títí tí yéé parí ajì rẹ̀ yóò ṣe umra bọ̀ yóò ṣì máa bẹ nínú ihramu tí è parí kiri tí è parí ajì rẹ̀ ẹni yẹn ah, kan mọ́fáyù kan náà ló jẹ́ ọ̀ràn ìrìnlẹ̀ lórí unlike ẹni tí òun ṣe hajj tamattu so tawafu méjì lójọ́ ìrìnlẹ̀ lórí ẹni ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn eh, àfáyù méjì láàrin safa àti marwa méjì lójọ́ ìrìnlẹ̀ lórí الإمام ابن تيمية عليه رحمة الله بذل حديث جابر رضي الله عنه رضي الله عنهما وني fáàlù kan náà lójọ́ ọ̀nà èèyàn fún ẹni tó bá ṣe tàmátọ́ so tó bá ṣe ní mustahabu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá hadithi aisha àti abdullahi bin abbas radiyallahu anhuma òun ni nǹkan tí wọ́n dórí látọ̀ pé ẹni tó bá ṣe tàmátọ́ yóò ṣe kí ni yóò ṣe tàwáfù méjì tàwáfù umra tàwáfù aj sáyù méjì sáyù umra àti sáyù hajj ṣùgbọ́n in between umra àti hajj ó frí láti padà tí bó ṣe wà tẹ́lẹ̀ so tó bá di ọjọ́ tí ó wà gbé ìrọ́mù hajj yóò gbé ìrọ́mù hajj sí yàtọ̀ tó bẹ láàrin kiran àti tamattu yẹn ní ṣókí ìfọ́rọ́dù tẹ hajj nìkan ni hajj nìkan ni so tó bá di bí àníyàn hajj tí tí è parí rẹ̀ tí è débi tí ó ti lè ṣe tàhálùl awọ tàhálùl sáni so hajj nìkan náà ni so yẹn kan wá ṣe ifrod bí ti béèrè wá nìyẹn hajj nìkan ló ṣe ó ṣe wọn bẹ ní maka lẹ́yìn ìgbà tó parí hajj kan tó lè ó lè ṣe umra bẹ́ẹ̀ ni ó lè ṣe umra wọ́n ni ti gbé ìhrọ́mù umra rẹ̀ so yóò jáde kúrò nínú haram yóò lọ sínú hillu láti lọ gbé ìrọ̀bó là ń pè ní ìlú oníbi tí ó bá fi kí ń ṣe maka maka ayé jọun mo ní maka ayé jọun torí pé maka nìsín wọ́n ti áàdì àwọn bòmíì tí ó kì í ṣe ibi ayé haramu láti áàdì wọ̀ wọ́n ti áàdì ẹ̀mọ́ unlike maka láyé jọun àwọn ibi tó jẹ́ haramu nìkan tó jẹ́ bí ayé abẹ́ wọ̀ òun ni bákan náà gbogbo Mínà haramu ni gbogbo Muzdalifa haramu ni àràfà ń kọ́ ń ṣe haram ara hìlù yìí sẹ́yìn tó fẹ́ ṣe umra lẹ́yìn ìgbà tó ti ṣe hajj so yóò jáde lọ sí hìlù so ìyàwó Aisha radiyallahu anha ó ṣe umra lẹ́yìn ìgbà tí ó ṣe hajj ṣùgbọ́n hajj tó ń ṣe hajj kìránì intention rẹ̀ ní pílẹ̀ hajjita mọ́ tún lòun náà fẹ́ ṣe báwọn ìyàwó àníbi yóò ṣe ṣe rọ́bí aláwọ̀ àgbẹ̀ni àjùmáyì ṣùgbọ́n ó rí nǹkan oṣù rẹ̀ so nǹkan oṣù tó rí yẹn ní àkòsíwòye fẹ́ ṣe kò lè ṣe tàwáfù tí ó bá dẹ̀ ti ṣe tàwáfù ní umra ò lè lọ so ní láti remain state of ihram yẹn kò pure until ọjọ́ àràfà so ọjọ́ àràfà wọ́n ti bẹ̀rẹ̀ ṣe hajj so anamisa ọlásùn sọ fún pé kò ní ìdíkò dára ẹ so bí àníyàn akiran pẹ̀lú kìnnìún so tàwáàfù tó bá ṣe lẹ́yìn bá tó pí ọ̀yẹn bákan náà sáàyù tó bá ṣe láàrin sẹ̀fà àti márùwà ó ti kọ́gbà tàwáàfù àti sáàyù tó yẹ kó ṣe fún ọmọra ṣùgbọ́n inú rẹ̀ yọ sí nǹkan yẹn ó wò wípé kí ni òun enjoy táwọn yòókù enjoy àwọn ìyàwó yòókù padà sí Mọ̀dínà wọ́n láwọn ṣe sàfá àti mọ́rọ́wà méjì lápẹjú rẹ̀ àbáwọn ṣe tàwáàfù méjì so ẹ ọkọ̀ lòun a ṣe ń tóun ní ṣẹwà sọ fún pé ẹ ó ti gbé gbogbo ẹ so àdámsọ lásìkò outside ibi tán pè ní Mẹ́kà tàti fẹ́ maka tẹ̀lẹ́mù náà ti ń bẹnu maka sóbi ẹgbẹ́ kò ń ṣe gbogbo maka láàpẹ̀ ní haram sí ṣùgbọ́n tó pọ̀ jù nú maka haram àṣọ mọ́ ti kọ́ tu maka o tàti àtàm oníbi sáńtò mọ́ ti kọ́ tu maka yẹn ní ó kó gbogbo jídà náà sínú ṣùgbọ́n haram àyè abèwò ni ẹni tó fẹ́ ṣe umra tó bá jọ mọ́ maka àbó ń bẹ nínú maka ó wá òkú òǹfẹ́ ṣe umra yóò jáde kúrò ní haram láti lọ bí ihram ó lè wá lọ àràfá ó lè lọ jẹ̀ránà ó lè lọ Hudaybiya ó lè lọ Tan'im almuhim ni pé kó kúrò ní haram kò lọ bí ihram ó wá gbé wọnú haram sòkòtí ẹni tó ní agbára àti fẹ́ràn torí pé tí ìyàn bá fi lè ṣe umra àtàmọ́tò tó bá fi lè ṣe hajj tàmọ́tò yóò pẹ̀ràn bódà ṣe hajj kìrán náà yóò pẹ̀ràn ìyàn wá fẹ́ sá fún ẹran pípa ẹ olówó àti pẹ̀ràn yẹn o ṣùgbọ́n ó wò pé kò ń sá fún kò ń ṣe ìfrọ́d torí pé kò tẹ̀ràn pípa ń di ìfrọ́d tó máa wá ṣe ìfrọ́d yẹn tán kó wá lọ ṣe umra ní sódà òun ò ní pẹ̀ràn so eléyìí àníyàn burúkú nìyẹn wallahu a'lam Ibu kan ma gbé náà mẹni tí ó kọ́ kalẹ̀ ìpé tó ń bá jáde láyé ìlú tó ń bá kú sí náà ní kí wọ́n sin òun sí ìgbà tó wá jáde láyé àwọn òbí rẹ̀ ṣe ń bẹ láyé àwọn wá takú pé àfikún máa gbé bọ̀ wá ní ìlú àwọn so pẹ̀lú pé wọ́n kẹ́fin tó bóyá ìyàwó máa ń pa ikú rẹ̀ kí ni kí àwọn èèyàn tí wọ́n jẹ́ bí mọ̀lẹ́bí mi tó ṣe wípé àwọn gbọ́wà sí ààrẹ kí ni kí wọ́n ṣe pẹ̀lú nǹkan ẹ̀ pé almuhim ni pé ọ ní láti wo tó lè jẹ́ implication kan yẹn bó ṣe lè dá nǹkan rú sí so kan wo dáadáa kọ̀kan máa lọ láwọn lọ sáré sí nǹkan yẹn ó lè padà di iṣu atayan yẹn nìyí so nínú families, so tó bá wo ike bóyá àwọn kankan ni wọ́n kẹ́fín nítòótọ́ bàtí wọ́n kẹ́fín rẹ̀ bóyá yàwó mọ̀ ń pa ikú rẹ̀ nítòótọ́ bí wọ́n fẹ́ ṣe bí autopsy àbí nkankan òun ni so kama rush láti implementing tí ọlọ́kọ̀ sí tó kọ́ lẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe bí i nǹkan ẹbọ ọ̀kan ni wọ́n fẹ́ ṣe tánà àwọn fẹ́ ṣe lórí òkú rẹ̀ bí àwọn fẹ́ ro àbáwọn fẹ́ ṣe kìíní kan so irú yẹn wọn gbọ́dọ̀ gbarú nǹkan báyẹn ni láyé láti kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ kan kúkú stain so káwọn dẹ̀ wò pé nǹkan tó máa máa jẹ́ outcome bẹ́ẹ̀ á jẹ́ kó jẹ́ outcome ṣùgbọ́n tó yẹ kókè bóyá àwọn àtìyàwó ní àwọn issues kọ̀ọ̀kan táwọn kó bóyá ó lè jẹ́ pé òun ló ṣe pupa pẹ̀lú àwọn kankan tí ó ṣe fún bí ó fún jẹ́ àbó kankan so irú yẹn tí èyí tí wọ́n kẹ́fìn yẹn bá jẹ́ nǹkan tó strong so wọ́n lè aláwọ̀ pé kí wọ́n ṣe kí ni autopsy tí wọ́n fẹ́ ṣe tí ó bá tún ṣe pé nǹkan tí ó tako ẹ̀sìn nǹkan tí wọ́n máa ṣe níbi autopsy yẹn so ṣùgbọ́n pé èèyàn kan kú síbi kan wọ́n ń gbé káàkiri ìpìlẹ̀ ní pípẹ́ tí èèyàn bá kú sí òun náà ni kí wọ́n sin sí ìpìlẹ̀ nìyẹn so torí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ jẹ́ ká tètè sin òkú tí ó bá ti di kan pàtàkì tí ó mú wa dìlé sísin òkú so ká sí òkú ni àtìrírú biljanaiz anabi sallallahu alaihi wasallam ló sọ ẹ yára pẹ̀lú sínsìn òkú so bóyá kẹ yára gbé lọ sí tẹ́ àbí kẹ yára láti sin òkú yẹn so méjèèjì náà ni ntí a lè sí ọláwàá yìí. absọmúdà fún náà mọjọ́ mélòó òun ni a lè fi fi òkú lẹ̀ kó tó di pé a sin ìpìlẹ̀ òun náà ni pé káyára sí máa ṣe sọ ṣùgbọ́n tí ìdí pàtàkì kan bá wá ṣùgbọ́yá ó lọ ọjọ́ kan ní ọjọ́ méjì ní kankan mọ́ra wọn so eléyìí ó sì lè ṣe fara ó lè ṣe fojúfò anábùwà muhammad sallallahu alaihi wasallam ó jáde láyé ní ọjọ́ monday ọjọ́ wednesday ó ní wọ́n sin òkú rẹ̀ torí pé òkú anábì sallallahu alaihi wasallam kíkú rẹ̀ ó dá àwọn iṣu sílẹ̀ tó ṣe pé àwọn sahaba radwanullahi alaihim wọn ti ti mẹ́bí ó ṣiṣẹ́ àkọ́kọ́ ni pé kẹ́ni tó kú kalẹ̀ yìí ọ̀rọ̀ pé ṣé ànábì lè kú kó lè kú ìyẹn kọ́kọ́ ó kọ́kọ́ jẹ́ iṣu tó ṣẹlẹ̀ náà so Umar radallahu anhu ìgbà tó gbọ́ pánú sọlá àtàlá ń kú onídìyàn kan bá sọ tóun bá pọ̀ wọn abẹ́ orí ẹ̀ ànábì sọlá àtàlá lọ bá ọlọ́run ọba bí ànábì ni so kálukú náà kọ́kọ́ ṣùgbà tó ń máa dé láti ìrìlé tí òun ń gbé torí kó jìnà sí ibi mọ́ṣálásí ànábì sọ̀lá àtàlábí ẹ̀ ìgbà tó máa dé tó ń gbọ́ information yẹn so àgbọ́yé ju àgbọ́yé lọ so Abubakar radiyallahu anhu owó o lọ sí ọ̀dọ̀ ànábì so ó ṣe so ó ní hayyan wa maita so ìyá anábì sallallahu alaihi wasallam òórùn tún jáde lára rẹ̀ nígbà tó ń bẹ láyé òórùn tún dápọ̀ ní ìgbà tó tún wá sí láyé mọ́ tó ti jẹ́ pé ọlọ́run ọba náà òórùn tó tún jáde lára rẹ̀ òórùn tó dápọ̀ ní ó wá dojú kọ àwọn èèyàn ó ní man kana ya'budu muhammadan fa inna muhammadan qad ẹni wá sí pé muhammad lòun sìn muhammad kúrò ọmọ nǹkan rẹ̀ abúlọ́lá fàyínàlá hayúláyàmùt ṣùgbọ́n ẹni tí ó bá yẹ pé allah lòun sìn tí allah ọba tí ó mọ ọbẹ̀ lọ gbére ní tí ò ní kú ó wá káyà wàmá muhammadu illa rasulu kọtkọlá ní kọbílì irusulu afahimata okute inqalabtum ala aqabikum ثم ينقلب على عقله فلا يضر الله شيئا وسيجزى الله شاكرين ìgbà tó káyà ẹ̀yà àtàwọn èyí tó jọ tí wọ́n rò gbọ́ bí ìgbà tó ṣe pé àyà ẹ̀ ṣe sọ̀kalẹ̀ ni so ara ọmọrù náà balẹ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ so ìyẹn náà kọ́kọ́ fi yanjú kéèsì àkọ́kọ́ so wá gbogbo ní bóò la máa ṣe wẹ̀ fún torí fún wọn wẹ̀ fún òkú so bóò la ṣe fẹ́ wẹ̀ fún anábì sallallahu alaihi wasallam yóò náà ti kọ́kọ́ lọ náà so orúnkún gbogbo àwọn tá ń bẹ́ẹ̀ nílò wọn lọ so ayẹ́ṣẹ̀ wa ń gbó nǹkan tó ń sọ wípé ẹwẹ̀ fún bó ṣe wà ní ẹ má bọ́ aṣọ rẹ̀ ẹwẹ̀ fún pẹ̀lú aṣọ yẹn ìyẹn padà wá ṣe pẹ̀lú Ànábì sallallahu alaihi ti lára one after the other so wọn kírun pé èèyàn kan ló lídìí irun àwọn èèyàn wá ni so gbogbo wọ́n tún wá ti sí èèyàn náà ṣe kéde ó tún fa iṣu so abubakar rọ̀dọ̀ láwọn àìyàn òun náà ló tún yanjú rẹ̀ ó ní àníṣọ́ aláàfin sọ pé máa kú bílọ̀ nàbí yóò ilà fìlmọ́ọ̀bẹ̀ ilẹ̀rẹ̀ àhábẹ̀yẹ fánàfì ọlọ́wọ́ ọgbọ̀ onígbẹ̀mí ànẹ́bí kan àti kó ṣe pé ààyè tó fẹ́ kan sì ń sí so yàrá aisha rọ́dọ̀ láwọn àìyàn òun náà ni wọ́n sókílá fẹ́ lò òun ni pé tí ìdí pàtàkì bá wá láti kúkan dìlé sísìn òkú yẹn so ó lè jẹ́ kí wọ́n dìlé bí àwọn tètè rí òkú gbà ní mọ́ṣúárì àbí nǹkankan ṣùgbọ́n ká wo pé a fẹ́ lọ ẹ̀bá rẹ̀ so eléyìí ètò tako ẹ̀sìn ni sọlùmí aláwọn fẹ́ tọ́jú kan bàbá wọn pamọ́ so di àsìkò kan oṣù mẹ́fà ọdún kan so that àwọn á fún ní a burial kò sí a burial tó ju pé asọ̀rọ̀ olùjọ́nà yìí ẹ tètè ju òkú yín tí ẹ bá nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n a lọ ń gbé òkú náà sínú mọ́ṣúárì ni so láì sí ìdí kan pàtàkì tó pépè fún eléyìí yàn dẹ́ ẹ̀ṣẹ̀ bọ̀rọ̀ lọ́rùn ni Allahu nípa náà náà Thank you.

náà alhamdulillah salatu salam lọ́wọ́ náà lórí ọ̀rọ̀ sínsí òkú àìsàbùsábà máa dáwà lálẹ́ ní àwùjọ wa ń lẹ̀ Yorùbá ni sọ̀tọ́ ṣe pé tí ẹnu àwọn ọmọ òkú bá kó ó máa ń tí ó lágbọ̀lẹ̀ wípé Kati òkú sí ìtẹ́ so oni ni in tó jẹ́ the right thing ìsìn òkú sílé kò ń ṣe nǹkan tí ó bá mu bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni a máa sọ a lè sin òkú sílé ṣùgbọ́n in terms of ẹ̀rí tabaníkà wu ẹ̀rí ká sin òkú sí ìtẹ́ òun ni nǹkan tí ẹ̀rí sọ pẹ̀lú ṣùgbọ́n tá a bá ní ká wo nǹkan táwọn àfáà máa sọ àwọn àfáà mi máa sọ àwọn máa sọ yí pé kò sí nǹkan tí ó burú tí kíkan sin òkú sí lópin ìgbà tí wọ́n bá ti sọ di nǹkan tí wọ́n ń ṣe ìjọsìn fún nǹkan kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé irú àwọn nǹkan yìí ni ó kọ́mọ̀ láwọn àwùjọ kọ̀ọ̀kan láwọn ilẹ̀ Yorùbá wa láwọn ilẹ̀ Lárúbáwá náà nǹkan tó kọ́mọ̀ ní láyé ọ̀dọ̀ ìtìwọ̀n náà hátà ní Saudi kó tó di àwọn àsìkò gbàgbà tí wọ́n rí nǹkan yẹn correct tí wọ́n rí nǹkan yẹn correct so yí pé n tó dá òun kí a gbé òkú lọ sí ìtẹ́ so anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kánú ìpè látẹ̀ṣẹ́ alú bòyótákùn kò wọ́rọ̀ ẹ má sọ ilé yìí di sàárè so bó tiẹ̀ jẹ́ wípé ntánàbì sọ ni pé ìṣàlù ní sọ̀lá tí kùn fi bòyò tí kùn irun tẹ́ ń kí ẹ máa kí wọ́n lè yí náà pápọ̀ ní tẹ́ wọ́n kí mọ́ṣálásí náà fílà yín ẹ máa ṣe kí ẹ máa wà láti ṣàlù wọn kó mọ́rọ̀ ẹ máa sọ di sàárè sọ́wọ́n afáàfà yọ gbẹ̀yàn wa tó ṣe pé wa àti ń sọ lé wa kí ni kò bóòrùn yẹn so eléyìí àti àwọn nǹkan míì tí ó jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn wọn a máa sọ pàréèdì nǹkan nǹkan ìjọsìn tí wọ́n máa sin lọ́hùn tí wọ́n láwọn sin ọlọ́hùn bẹ́ẹ̀ àbí kẹ́lómi tiẹ̀ máa kéèké àwọn tí wọ́n ti sínú sàárè yẹn àwa náà mọ irú àwọn nǹkan míì tó ń bẹ láwọn àwùjọ wa káàkiri ẹlòmíì yóò lọ síbi sàárè àbá àkànyìn wọn lọ tọrọ ọmọ ń bẹ bí wọ́n lọ tọrọ owó wọ́n lọ tọrọ àríziki wọ́n tún kọ́lé ńlá sírí ẹ̀kọ́ náà tó lè fi ẹni kírun wọ́n tún gbé síbi sàárè ẹni so lórí yìí ṣe àwọn nǹkan táwọn èèyàn ṣe ní ṣìrìkìyà so eléyìn gangan òní tó jẹ́ yìí ká nípa àwọn èèyàn ó kàn òkú yẹn tí wọ́n fi lẹ̀ ọ̀rọ̀ àwọn àfáàtàn ń sọ wípé a lè fi òkú sílé èèyàn lè má lè mọ́rùn yẹn lọ títí ṣùgbọ́n èyí tí ó correct òun náà ni pé ká má sin òkú sílé ìyẹn ni tí ó correct ìyẹn ni tí ó correct tí àwọn alọ́jẹ́ pé òun nìkan ló lágbọ́yé nínú àwọn ọmọ ipe kan lọ sí òkú sí ìtẹ́ àwọn yòókù fárígá ètò bàbá àwọn ilé làwọn ó sùn sí àríyá àwọn ilé làwọn ó sùn sí bó wá ní àáṣìṣe ní situation báyìí so eléyìí ìtì máa sábà ń fa iṣu ńláńlá ni so kọ́lọ̀mbà tí ó ṣàánú wa ni so èyí ó fi àdúrà náà fún because wọ́n lè pọ̀ jù yàn lọ tó ṣe pé ọ̀rọ̀ títí wọn òun nìkan tí ó ní wéètì ni kò ń ṣe ọ̀rọ̀ eh, ẹni tí ó wò pé kan lọ sí sí ìtẹ́ so yóò ṣe sùúrù pẹ̀lú wọn náà ni yóò ṣe sùúrù pẹ̀lú wọn bẹ́ẹ̀ pẹ́ni tó ṣe wípé ọ̀rọ̀ rẹ̀ ta láàrin wọn ni kó náà tọ́ láti bá wọn sọ̀rọ̀ kó lo ipò rẹ̀ láàrin wọn láti káàmù wọn ṣùgbọ́n náà bá fárígá bóyá òun làbúrò pátápátá àbí àwọn mìíràn bẹ tán jù ú lọ tó ṣe pé kò lè níwé rẹ̀ kò sí nǹkan tí ó ṣe yóò jù wọ́lẹ̀ náà ni so la yukallifu Allahu nafsan illa wus'aha Allahu a'lam náà ṣe a lè máa gba àwọn leaflet táwọn kìfìrí bá ń pín àbí bí àwọn àmì nìkan kàmọ́ra wọn bí àwọn ń pèpè sí ilé ìjọsìn wọn nǹkan kàmọ́ra wọn kò dá kágbà so ká má gbàrú nǹkan báyìí kí ẹni ti di ẹgbà kí wọn tọkọ síbẹ̀ má gbà torí pé àwọn ní wọ́n jẹ́ni tó ṣe wípé ẹ̀mí àti spread yẹ̀ sí wọn ń bẹ fún wọn unlike àwa inferiority complex máa ń bá wa jà gan-an àwọn ni ó ti rí ẹ kó dé fìlà ó ti rí ẹ pé mùsùlùmí ààrẹ mọ̀ọ́mọ̀ fẹ́ fún ẹ ní nǹkan ẹni so wọ́n kọ́ wọn pọ̀ ní ṣùgbọ́n ọ̀dọ́ wa ti rí kìíní inferiority complex ẹ́ yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ìmìíràn tí nǹkan tí kanú àwọn afọ́ọ̀rẹ́ wa sọ ní ó ní òun lọ wáṣẹ́ tán máa ṣe ń ta nǹkan kan mọ́ra wọn so òun dẹ̀ dé fílà sọ̀rọ̀yìn àkàṣe wá bá òun yẹ pé ah ó eléyìí tí tó dé ìsìn ẹ́ ẹ̀kan máa ń baláàzì àwọn èèyàn yìí pẹ̀lú pẹ̀lú pé èmi gan tí mo ń bẹ̀sọ̀ èsì mùsùlùmí ni ní so mo kí n kí n tó kúrò lé ṣó rí fílà lórí mi so ibi tó ń ti wo pé ah mùsùlùmí ni wọ yìí ṣe torí pé ó jẹ́ lára àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ilé iṣẹ́ yìí àbí nǹkan kan òun òṣìṣẹ́ nígbà yìí mọ́ olówó aṣọ fábúrò àìgbọ́n pé tó lóbìnrin pé tí ó bá bẹ́ ṣiṣẹ́ tí ẹmọ ṣiṣẹ́ ilé tó pèrè mùsùlùmí ní tí ó fi lámọ́ olórí mi ní odò sí àtàkì mi ní tí bá gbogbo lọ kí rùn so inferiority complex ìmọ̀sáwà ń bẹ fọ́wà mùsùlùmí ní ṣùgbọ́n wọn ní wọ́n ní àyà yẹn tó ṣe pé ó ti rí ẹ dáadáa so yóò dẹ̀ máa fi nǹkan tí ó fi eh, ràn yóò máa sòtú ọwá ní o gbà kẹ́ pé kí n ká ó ṣe é ṣe kíṣe ìtọ́nù fi nǹkan kan ní ìsinú ọkẹ́ nígbà tó bá gbà nǹkan ṣùgbọ́n náà sọ fún pé ò ní ìdí nǹkan ẹ̀ ṣùkú jẹ́rí ẹ̀ ṣe jẹ́ ọláwà ẹ̀ thank you lord lọ́pọ̀ ìgbà tí ẹ̀ka ìdí ọmọ ní ọ̀pọ̀ ìdí láti ọ̀pọ̀ àwọn ọdún náírà láti ọdún ṣé láti ọ̀pọ̀ lóṣù láti ní ọ̀pọ̀ náà o ní pé obìnrin tó ṣe pé ọmọ ń dà láàmú àti ọmọ tó bí àbí kó sunkún lóru nǹkan kan mọ́ra wọn tó pé yóò rẹ̀ máa àtẹ́ǹdì sí so ìyẹn náà yóò wá fa kí òun gan fún rẹ̀ kí ó mọ́ rọrùn àrórosùn so eléyìí ó padà máa tẹ́lì lọ́wọ́ rẹ̀ nígbàtí tẹ́lì lórí ẹ̀ nígbàtí àṣùbà bá ń súnmọ́ so débi pé o máa ń pẹ́kọ́ tó kí àṣùbà kọ́lọ̀wà kí ó san àwọn obìnrin náà ó san wọ́n lẹ́sàn yìí torí pé iṣẹ́ ńlá òní nǹkan tí wọ́n ń ṣe so bàbá ó máa rún jẹ lásìkò gbáyàn ṣòbúdẹ̀ ẹkọ́ náà níṣẹ́ tó náà ṣe wíwá jíjẹ múmú lọ́pàá ṣùgbọ́n òru yẹn ni òní gẹ́gẹ́ níbọ̀dí dìstọ́ọ̀bù kó ń ṣe pèlè kó ń sùn ìyá òun ló lè mọ́ sùn so ló jẹ́ pé ọmọ gbọ́dọ̀ mọ pàtàkì àwọn òbí ìgbìyànjú tán ṣe lórí òun ìyàtá jẹ lórí òun kó mọ́jọ ni tí ó dájú wọn kó mọ́jọ ni tó ṣe wípé kò ní mọ pàtàkì wọn so níṣókí irú obìnrin bẹ́ẹ̀ kí ọkọ náà kún lọ́wọ́ lórí pé kó jí fún ìrun tí tí ń sọ ipóbìnrin ni wọ́n tẹ́nà kọ́ ní káwọn lọ kí jẹma tí ò bá kírun yẹn ní ìbẹ̀rẹ̀ àsìkò kó rí pé òun jí before kó tó di pé yóò di pé òun fẹ́ lọ yọ kó ti jí láti kí ìrun yẹn tí ń sọ pé kókó òun náà ni pé ká kírun yẹn before kí oòrùn tó yọ so kí ọkọ kó ṣiṣẹ́ yẹn ni so kó aláwẹ̀ láti sùn so tírù nǹkan yẹn bá ṣẹlẹ̀ so but kó jí ní àsìkò tó ṣe pé yóò jìnà díẹ̀ sí àsìkò tí oòrùn ayọ̀ bí a uh, bí thirty minutes before sunrise kó jí láti kírun ní ìgbà yẹn ni so ọ kó náà mú mara pé kóhun jí láti kí ìwọ̀n àsùnbá kó lè lọ sùn padà lẹ́yìn ìgbà tí ó bá kírun tán ni ṣùgbọ́n gẹ́bí tí mo sọ iṣẹ́ ńlá òun ni iṣẹ́ yẹn tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala náà appreciate fún wọn tó lè fẹ́ kí àwọn ọmọ náà kan appreciate fún àwọn òbí so òbí tó ṣe yí pé ó tọ́ ọmọ tó ń ráwọn ìdààmú bí àwọn fìtínà bẹ́ẹ̀ so kó náà máa wo pé nǹkan yìí tó ń máa gbalada lọ́dọ̀ ọlọ́mọba ni tí ó bá ṣe ìsáàbò ẹ̀ tó ṣe tó náà takú nǹkan téèyàn lè fèrí ládáwájú ọlọ́run so kó mọ́ karamọ́ ọmọ ẹ jù torí pé ọmọ yẹn ò mọ tó ń ṣe so òun ni kó wo wípé tó ń rí ní àdánwò yìí o nǹkan tó ṣe wípé òun lè fi gba ládá níwájú ọlọ́run subhanahu wa ta'ala so kòjọ bó jẹ́ wallahu a'lam subhanaka la ilaha illa anta في وأتوب إليك والسلام عليكم ورحمة الله عليكم السلام كتير الله أكبر الله Bóyá, alhamdulillah.